ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣe àlàáfíà ní ẹ bá yín gbogbo lé ńkọ́ gist tèdè wọ́n olórí Rónkẹ́ wọn ni wọ́n lọ dojú Dr Elizabeth ní Ọ̀jájá mall nígbà tí Dr Elizabeth lọ ṣọ́ọ̀pù wípé wọ́n lọ attack dr elizabeth wípé wọ́n sọ fún dr elizabeth pé ìgbà tí wọ́n wá sí báwọn ní yàrá kábíyèsí wípé kò yẹ kí dr elizabeth dúró síbẹ̀ wípé ó yẹ kí dr elizabeth kúrò nígbà tí wọ́n ti rí àwọn ń bẹ̀ ni ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, èmi ọmọ yín Mashola, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi. Ẹ káàbọ̀ sí orí channel mi Mashola Gist Ṣé dáadáa ni mo bá yín? Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní nàìjíríà ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí òkè òkè lọ́la yín á máa lọ ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gist tèmi bí a ṣe gbọ́ o wọ́n ní olórí Rónkẹ́ wọ́n lọ lọ àtáàkì Dr. Elizabeth ní Ọ̀jájá mọ̀ nígbà tí Dr. Elizabeth lọ shop. ní mọ̀ ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí òun ni nǹkan tí ó ṣẹlẹ̀ tí gist ta mú wá nígbà tí Dr. Elizabeth tí wọ́n lọ bá kábíyèsí tí kábíyèsí ránṣẹ́ pé wọ́n tí wọ́n lọ bá wọn. Wọ́n ní Dr. Elizabeth wá ní káwọn lọ wẹ̀. Wọ́n ní kí wọ́n tó lọ wẹ̀ kan tó dé. Wọ́n ní àǹtí wa R ó ti gba yàrá kábíyèsí lọ. Wọ́n nígbà tí Dr. Elizabeth dẹ̀dẹ̀ wọ́n dẹ̀ bá níbẹ̀. Wọ́n ní ó wá ń sọ fún Dr. Elizabeth pé òun ló yẹ kó ń ṣe pẹ̀lú kábíyèsí wọ́n ní dr elizabeth ò dẹ̀ sọ nǹkan kan wọ́n ní kábíyèsí ló sọ fún dr elizabeth pé kó dákẹ́ wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún àǹtí wa àárún pé kó kó ẹrù ẹ̀ kó jáde nínú yàrá àwọn pé àwọn ò fẹ́ rí nínú chámbà àwọn wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn pé òun ò lè take gbogbo rubbish tó ń ṣẹlẹ̀ nínú pálásì wípé kí ló dé tó jẹ́ pé every time Dr. Elizabeth nìkan ló máa ń fẹ́ wà pẹ̀lú kábíyèsí all the time wípé ṣé ìyàwó kábíyèsí kọ́ lòun ni kí ló dé tí kábíyèsí ń treat òun báyìí wọ́n ní kábíyèsí ṣáà ni kó máa lọ wọ́n ní nítorí èyí bó ṣe gbọ́ pé Dr. Elizabeth fẹ́ lọ shop ní ọ̀jájá mọ̀ bó ṣe lọ attack Dr. Elizabeth ní mọ́ nìyẹn wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí lọ bá nìyẹn wípé kí ni kí ló rí robert tó fi wọ aró sọ́wọ́ o tó jẹ́ pé every time òun nìkan ló máa ń fẹ́ jókòó sínú ọ̀dọ̀ kábíyèsí nínú chamber kábíyèsí ṣé pé òun nìkan nìyàwó tí kábíyèsí fẹ́ ni ipe dr elizabeth a máa ṣe bí ìyàwó bí ìgbà tó yẹ pé òun nìkan nìyàwó tí kábíyèsí fẹ́ wípé kí ló dé tó jẹ́ pé tóun bá fẹ́ lọ sùn tọkọ òun òun á bá dr elizabeth ń bẹ̀ á ti ta kété síbẹ̀ wípé kí ni gbogbo rubbish tí dr elizabeth ń bá òun perform yẹn <laughs> wọ́n ní bó ṣe lọ bẹ̀rẹ̀ sí àtàkì dr elizabeth nìyẹn tó bẹ̀rẹ̀ sí pariwo ó ah, ní jẹ́ kó ń sùn tọkọ òun kí ló fi òpó jẹ́ wàá ti ta kété sí yàrá kábíyèsí ṣé wọn nìkan ni kábíyèsí fẹ́ ni wọ́n ní kò sí nǹkan tí àǹtí wàá rò wọ́n ní kò sí nǹkan tí wọ́n sọ tọ́hún ẹ̀yin èèyàn lè ṣe ìbòjúmu olórí Rónkẹ́ alẹ́ jílì bá a ṣe gbọ́ o wọ́n ní olórí Rónkẹ́ bẹ̀rẹ̀ sí í pariwo lọ́jà jámọ́ o má ẹ fà dí òun lọ́wọ́ láti rọ́kọ òun fọkọ òun sílẹ̀ fóun <laughs> ah! àṣà wọn àǹtí wa yìí àṣé wọn ní tìjú ẹ wá ń bá ọmọ inú yín ẹ ń bá jà sí ọkọ ah this is really real bad this is very very terrible. wọ́n ní Dr. Elizabeth ò fún lésì ẹ̀yọ kan báyìí ẹni ẹni ẹni ẹlẹ́ni tó mọ nǹkan tó gbé dání tó mọ̀ pé òun ò ní bá irú èèyàn báyìí sọ̀rọ̀ ní public kó wá máa gbé news ẹ̀ kó máa ta kiri lórí social media ah wọ́n ní Dr. Elizabeth kan ra wọ́ọ̀kì kó wájú ẹ̀ ni ó dẹ̀ wọnú mọ́tò ẹ̀ ó dẹ̀ lọ ẹ̀yin èèyàn lé Dr. Elizabeth well done Dr. Elizabeth well done silence is the best answer for a fool bí Dr. Elizabeth ṣe dákẹ́ yẹn òun ló dáa tí wọ́n fún àǹtí wa Aro ní èsì àǹtí wa Aro ní ìtìjú rárá kò sẹ́ni tí ẹ̀ lè bájà ní public bẹ́ẹ̀ ṣe lọ́ọ́ dènà dé Tèmítọ́pẹ́ náà nìyẹn tẹ́ lọ́ọ́ bájà ní public ẹ tún ṣe the same thing fún Dr Elizabeth nǹkan tó ń ka ẹ̀ lára kò yé mi ṣé tí kábíyèsí bá pe Dr Elizabeth pé kán wá ṣé kí Dr Elizabeth má dọkọ ẹ̀ lónìí abirú ogún jíjẹ wo òun ló wá wọ àti wa arú lọ́rùn báyìí tó jẹ́ pé wọ́n tiẹ̀ wá lójú wọ́n tiẹ̀ wá ráyè ẹni anybody náà lè jẹ́lọ́sì ah, èyí lágbára o èyí ò bójúmu rárá ah, ah. báwo lèèyàn á ṣe dàgbà tó báyìí tí ò ní ní ìtìjú ẹyọ kan báyìí ẹ̀yin èèyàn lẹ́gẹ̀ẹ́sì títa gbọ́ nìyẹn ta ni ká mú wá fún yín o inú mi dẹ̀ dùn bí Dr. Elizabeth tó ṣe fún wọn lésì ìtàn rọra walk away Dr. Elizabeth well done nǹkan tí mo fi like Dr. Dr. Elizabeth nìyẹn Dr. Elizabeth very responsible woman very devoted woman very good and beautiful woman kò ń jà kò ń bùyàn jẹ́jẹ́ ló máa ń lọ ẹ keep her up Dr. Elizabeth kábíyèsí náà dẹ̀ ti máa gbọ́ sírú ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn lè gist tá a gbọ́ káwọ́ wá fún yín etí tẹ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò òkè òkè lọ́la yín á máa lọ o please share this video like and subscribe god bless you all.